àwọn èèyàn ń bínú sí bàbá Mohbad wọn lóhun tó ṣe yìí kò dáa àfàìmọ̀ ni ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ pé èsúró pàdídà òun lé ajá kò ti ń nímúṣẹ sí bàbá Mohbad alàgbà Joseph Alọ́ba lára báyìí pẹ̀lú báwọn èèyàn tó yẹ kí wọ́n sì máa káàánú rẹ̀ kí wọ́n sì máa kẹ́dùn pẹ̀lú rẹ̀ lórí ikú ọmọ rẹ̀ tó sì ń jàràn yìí ṣe bẹ̀rẹ̀ sí í fìbínú sọ̀rọ̀ òdì èébú àtàwọn ọ̀rọ̀ kò bá kùngbé sí bàbá àgbàlagbà náà wọ́n ló fẹ́ dàbí pé bàbá náà kò nítìjú kò sì mọ èyí tó kàn rárá alàgbà lọ́ba ni bàbá ọ̀dọ́mọdé gbajúmọ̀ olórin hip hop kan ọ̀làdìmẹ́jì ìlérí olúwa lọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad tó kú lójijì lọ́jọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 yìí lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá tá a wà yìí ni bàbá náà gbé fídíò orin kan jáde nípa ikú ọmọ rẹ̀ fídíò ọ̀hún sì di ohun táwọn èèyàn ń sọ̀kò ọ̀rọ̀ sí i lé lórí nínú fídíò náà bàbá Mohbad wọ aṣọ ṣọ́ọ̀ṣì rẹ̀ sùtánà funfun nẹ́nẹ́ ó jókòó àwọn obìnrin táwọn náà múra bíi tirẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti òsì rẹ̀ tí bàbá náà fi bẹ̀rẹ̀ sí fi ohùn arò tó jọra pẹ̀lú bí gbajúgbajà olórin ẹ̀mí tó ti dolóògbé kan Roland Ọlọ́mọlá tí wọ́n ń pè ní bàbá àrà ṣe máa ń kọ rẹ̀ ó kọrin kí Mohbad tí ìlú àlùjó sì ń lọ lábẹ́lẹ̀ sí orin ọ̀hún bó ṣe ń pe Mohbad ní ọmọ OPP ó pọ̀ pa ọmọ OPG ó pọ̀ gan-an gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àṣà tí ọ̀dọ́mọdé náà dá nínú àwọn orin tó kọ lábẹ́ Naira Marley ọ̀gá rẹ̀ àtijọ́ bẹ́ẹ̀ náà ló tún ń ki oríkì ìbílẹ̀ rẹ̀ tó sì ń ṣàdúrà fún un àmọ́ fídíò náà kò bára dé fọ́pọ̀ àwọn tí wọ́n wò ó látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ lórí rẹ̀ olórí Lovett ní kò dá mi lójú pé bàbá yìí gbádùn o ah mi ò rí nǹkan bí èyí rí láyé mi o Josie Alabi ní ní tòdodo eléyìí ti fi hàn pé bàbá yìí ń jowú òkìkí ọmọ rẹ̀ kó tó kú lọ́kàn ara ẹ̀ ó fẹ́ fi ikú ọmọ rẹ̀ lókìkí ní gbogbo èyí tó ń ṣe yìí little mi six seven eight ní tiẹ̀ sọ pé nígbà yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ ìdí tí màmá Mohbad fi kúrò lọ́dọ̀ bàbá yìí rádaràda ló kún agbárí ẹ̀ Anike Banks sọ pé irú bàbá wo lèyí Mohbad bójú wẹ̀yìn wo bí bàbá ẹ̀ ṣe ń fi ikú ẹ̀ wá orúkọ o ṣeun ni kò sí àní-àní níbẹ̀ bàbá yìí kò síríọ̀sì rárá báyìí làwọn èèyàn rọ̀jò oríṣiríṣi ọ̀rọ̀ èébú àti àbùkù sí bàbá Mohbad àmọ́ kì í ṣe gbogbo wọn o àwọn kan lára àwọn tó sọ̀rọ̀ lórí fídíò yìí sì fi ẹ̀mí ìbánikẹ́dùn àti ìfẹ́ hàn sí ohun tí bàbá náà ṣe obìnrin kan tó pe orúkọ ara ẹ̀ ní bímì sọ pé ṣé ẹ ò ní jẹ́ kí bàbá yìí sinmi ni bélà wọ stúdíò láti kọrin fún ọ̀rẹ́ ẹ̀ tó kú síbẹ̀ ìyẹn kò mú kí ara tù ú bó bá jẹ́ ohun tó wù bàbá yìí láti ṣe nìyí ẹ fi lọ́rùn sílẹ̀ kó ṣe é ìyẹn kò sọ pé kí ara tù ú ẹ ṣàfi sílẹ̀ kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ju ọlọ́mọ fúnra ẹ̀ lọ o bákan náà ni maki seventy five forty eight sọ pé ọlọ́run nìkan ló mọ ìrora àti ọgbẹ́ ọkàn tí bàbá yìí ń là kọjá ọlọ́run máa tù ú nínú àánú ẹ̀ ṣe mí jọjọ. Dreddo Boy ní hmm, ìrora tí bàbá yìí ní lọ́kàn rẹ̀ gẹ́gẹ́ bí òbí ọ̀pọ̀ nínú wa kò lè mọ bó ṣe rí o bẹ́ẹ̀ lẹ́nìkan tó sọ pé téèyàn kò bá tí ì bímọ rí kò lè mọ bó ṣe máa ń rí lára òbí tó bá pàdánù ọmọ rẹ̀ ọlọ́run yóò tù ọ́ nínú o Mohbad sùn re o ìdájọ́ òdodo la fẹ́ fún Mohbad Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.